gbà náà tọ́já sí wípé mú àwọn àkọ́kọ́ Darul Ulum iná bàbá wa wà tó yẹ pé Mọ̀lánà ká Ádámù ni wọ́n wálẹ̀ yìí láti wá kọ́ wọn bá a ti gbọ́ lẹ́nu wọn wọn ní bàbá lò tó sùn mẹ́ta lórí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nù wọn lọ́pàá tó jẹ́ pé àwọn àkọ́kọ́ fọ́sẹ̀tì ni àjẹ́ mímọ̀ ní gbogbo wọn kò sí èyí tó ṣe fọwọ́ yìí wọ́n ní bàbá fi síkún wọ́n fi eh, agbádá wọn kọ́ ni yọ wà kú singlet lára wọn níjọ tí eh, bàbá ṣe àdámà ń bẹ ní tara ń bẹ ní ń bẹ lọ́dọ̀ ni wọ́n lu ara àwọn fún ẹ̀yìn ní bàbá fi wọn jọ kan ni wọ́n pe àwọn ọmọ akéwú gbogbo ọmọ akéwú àtàwọn tí wọ́n ti kọ́ àtàwọn tí wọ́n bẹ nílé kéwú wọ́n wá pè wọ́n bàbá wa ní wàhálà tí mo ṣe lérí yín wọ́n fẹ́ kẹ́ ẹ máa válù àáfà tí kọ́ máa ń kéwú bóòló ti rí. Baba ní káwọn méjì ò fi ẹ̀yìn kara wọn ọyẹ ìfẹ̀yìn kanra yín báyìí wọn á fẹ̀yìn kanra wọn bàbá ní ọyẹ ìwọ máa sọ̀rọ̀ ẹnìkan wá ń sọ̀rọ̀ yín pariwo tí o fẹ̀yìn kan bóun tí ń rí tí ni ó ní bí tí ni ọlọ́rọ̀ ń dáhùn níbi Baba ti lérí yín kí gbogbo yín ó bẹ́ẹ̀ ẹ̀yin tí wọ́n lò ó fún jọ náà ẹ̀yin rèé ẹ̀yin wá mà á ló jí alẹ́tọ́ àti sàdúrà fún yín ìjọ tí mo lánàá ṣe káàdà mo ti wá kú ẹ̀yin mọ́ padà gbọ́ lẹ́nu bàbá wa èyí tí ṣe káàdà máa kọ́ àwọn darúlé rúùmù wọn ti kọ́ àwọn wọ́n sì tún wá kú ń bẹ́ẹ̀ bàbá wa ní Yahaya ìwọ máa lọ máa lè jẹ́ àmì ìdìlọ́hùn pẹ̀lú àṣẹ bàbá wa ọba ni wípé ájì ádámà irun ti n bẹ lọ́dọ̀ rẹ lọ́hùn rẹ̀ táwọn ará alẹ gbóngbà lọwọ rẹ èmi mo ní nǹkan mi wálé agbérú ń yà yín ni mo fi sọ́jọ́ náà wípé àsìkò náà àwọn àfáà tí ń bẹ ńgbà náà ntọ́fàlù lọ́dọ̀ wọn jù láyé ìmà ọ́fàlù lọ́dọ̀ wọn jù owó lọ gbogbo wọn ẹni tí ó dùn ńlẹ̀ yìí lòun nígbà náà yóò máa ń tọ́ wọn mọ̀láraṣẹ́ adama sì ké wọ́n ké lọ́ọ̀rin púpọ̀ ní bàbá wa ní ah, èmi nìkan kí n lè dá ilé yìí ṣe torí àwọn àgbààgbà ń bẹ ni wọn fi pé gbogbo àwọn àgbààgbà tọjú àwọn àfa àgbà náà wípé ẹ jẹ́ àjọ gbé ń ṣé wàhálìmí ni agbé kalẹ yìí kájọ gbé kalẹ wọ́n agbé kalẹ kalẹ̀ ń jọ́nà ní fi ń jẹ́ jábọ́ àtòlè ulama wal ahimma gbogbo tí wọ́n ń pata ń pátá àti ní ni ni ó ti wá gbogbo àwọn àfáà wọn fà àfáà ni ibe ni ó ti wá aṣọ wọn náà ni wọ́n ń tíra aṣílábọ́sì mọ́ríkàsì náà ni ń tí yẹ tí màwùlánà náà sì wá tààsí ṣéka ádámà àti màwùnà wọn lónìí nísìnyí àwọn kan pílátífọ́ọ̀mù Darul Uloom àwọn fẹ́ yọ ọwọ́ Sheikh Adam kó ń bẹ̀ mo ní kóró gbáwú lẹ́nu àwọn tó bá wẹ̀ ẹni ọba ẹni ọba lè wí bẹ̀ kọjáde kárí ipe pílátífọ́ọ̀mù ti ń jẹ́ Darul Uloom ayọ̀ ọwọ́ Sheikh Adam kó ń bẹ̀ àbí ó ń tọ̀ ń pé ṣé bàbá rẹ̀ ń bẹ nínú àwọn tí wọ́n kún Sheikh Adam lọ́wọ́ tí wọ́n jọ fílẹ̀ ẹ̀yọ́ náà ọ̀wá àgbàlagbà kan nínú àwọn tí wọ́n jọ fílẹ̀ pẹ̀lú Sheikh Adam tí ó lẹ́nu sọ wípé ẹ̀yọ́ Sheikh Adam kó ń bẹ̀ àbẹ̀yìn tí ọba bá tàn bá bẹ̀ dáadáa. àwọn àbúgbà máa ń tó ọ̀dọ̀ pé wàá àbúgbà kọ̀ọ̀dù sí irú sọ́ọ̀lì. Darul Ulum ó pé ọgọ́ta ọdún lónìí ọgọ́ta ọdún ọ̀hún àwọn bàbá wa yìí ká fi ọgọ́ta ọdún nì kún ọjọ́ eré wọn ìjọ wọn sì lọ bẹ̀ kí sọmi èké ni wọ́n wà ń jọ náà torí wọ́n ti kéwú lọ́dọ̀ àwọn àgbàlagbà kí dáàrú yẹn tó dé káwọn àgbàlagbà tó ní a èyí tájì adamu agbẹdẹhùn wọn náà lọbẹ lé kó tó lọbẹ njọ náà ẹ̀yin ọwọ ajá pẹ̀lú mùdírù títí lónìí débi pé tá a bá la ẹ̀jẹ̀ wọn bọ́ bá ti kọ́ sẹ́ka adamu yóò sì kọ́ mùdírù tẹ̀lé òun tọrọ biri báyìí àwọn atá kéwu dárù tọ́lá àwọn ọ̀fẹ́ adamu wọn tẹ ní ìyọ́dọ̀ kọ́dà tó bá tó kú wọn gidi rọ́pò wọn. Ah, bá tiẹ̀ wí pé kùmà lórí kùmà lórí irú àṣà àdìdà bẹ́ẹ̀ a fi oore san oore ni inú àwọn tó foore san oore ọ̀hún lẹ́yìn náà wà ni wọ́n sọ bẹ́ẹ̀ nìkan wípé ta ni wípé òun ó fi ọlá ṣẹ́ka ádámù àti wàhálà ṣẹ́ka ádámù òun èsè ẹlòmíì lálejò mo ní ibo ní tí ń ṣàlejò bọ̀ bọ́ bá fi ń tí ọ̀yẹ kó fi ṣàlejò ṣàlejò yóò sì yí lọ́wọ́ bẹ́ẹ̀ ni a yí lọ́wọ́ bẹ́ẹ̀. àwọn àfáà tí wọ́n pilẹ̀ dárù gbogbo wọn gbà wípé mọ̀lánà ṣèkà ádámà làáfáà wọn gbogbo ọmọ dárù lòlùmù tí ń bá ń kéwu ń bẹ̀ kọ́ gbà á látòní wípé àfáà òun mọ̀lánà ṣèkà ádámù náà ni lọ́mọ aka gbogbo àwọn àfáà tó kù tí wọ́n jọ mú lọ́wọ́ ńjọ́ náà ẹ̀yin lẹ́yìn jẹ́ káwọ́ ọmọ bí àṣírí òun ti rí ìsọ̀kalẹ̀ wá àwọn ń wà límà ayà.